sí kankan lórí ẹ̀ so mi ti lè filẹ̀ báyìí sọ um, mo ní chase kan tí màá fún ẹ tó bá máa jù. chase chase chase chase ẹ níbí rẹ ah èló bẹ san. twenty k ní USD. wow twenty k that much. Yeah máa fún ẹ máa fún ẹ máa fún ẹ máa fún ẹ bí òye yẹn but tó wà bẹ́ẹ̀ ni pé kò lè sọ lẹ́ẹ̀kan náà wọn and mi fẹ́ kó ṣe transfer cash deposit so wàá sọ fún ká break ẹ ni five k five k five k eh. wà lọ wọlé ilé ẹ̀kọ́ náà báyìí gbà ọmọ wà fojú sẹ́ra wà nílò block account yẹn lórí ẹ̀mí ọ̀pọ̀ta account yẹn wà lẹ́bí wà yẹn so tó wà lẹ́ fi gbogbo yẹn àti fẹ́ lè jù fún ẹ olè handle ẹ̀ mọ́ má jẹ́ kó já ọjọ́ kí n tẹ̀ mọ́ ọ. ok mo ti lẹ́ fún un káàkiri tó bó ti bẹ́ẹ̀ ṣe máa update tó bá ti ṣe máa fún yín sleep tẹ́lẹ̀ nǹkan máa gba sleep lọ́wọ́ náà ok. ẹ fi routine sí ilé yìí. àwọlé àwọlé àwọlé sọ máa máa rí lórí whatsapp àbí fi ok náà. ah pẹ̀lẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ bá rí ọ èèyàn yóò mọ̀ pé ah. èyàn kàn wọ́n pé bóyá o tóbi ni kó gbogbo defender tó bá tóbi náà ni o lè defend Daniel Shitu ó dẹ̀yìn mú báyìí ni ọ̀dẹ̀ èmi náà sì jọ lójú lówó tó yẹ pé ìwọ gan bọ́ bá rí ọ̀pọ̀ ẹ̀rìn ọ̀rẹ́ rẹ pé ah dáadáa ní gbà ìwọ nìkan ló ní <laughs> owó kí lélẹ̀ kí ni kí n fi ṣe. kí ló fi two hundred ọ̀nà ní sọ́ọ̀sùn jẹ nígbà tí ìṣẹ̀ràn gbẹ ṣé bá ewu níná lówó. ọ̀gá adé gbà kó dá mi lóhùn jàre. ta ló ń fún two hundred naira. ó kéré. ọ̀gá adé dá mi lóhùn. kò sí wàhálà ẹ̀yìn dákun bá bọ́ sòkòtò rẹ kí n sáré lo ẹ̀yìn kí ni pos rẹ kọ́ gbé jáde èmi mo ní káàdì yìí mo ní pin rẹ lọ́wọ́. pos. àbọ̀ ní sáfíìsì ni. kí ni gbogbo kàtìkàtì yìí nítorí ọlọ́run. kí ló dé. ọ̀gá adé dá mi lóhùn jàre ṣé àdéhùn tèmi àti ẹjọ́ ṣe rèé ẹ mọ̀ bínú pé bẹ́ẹ̀ ṣe mọ̀ kọjá látijọ́ yìí èmi fẹ́ kọjá yìí mi musa máa ń wò pé ah, sọ́nà ló dá èèyàn kọ́mọ́dà ìgbà tó dúró ẹ̀ ń kọjá yìí ẹni sẹ́rí mi tẹ́ ń wò yìí ọlọ́run ibi báyìí ni èmi ń gbé géètì ẹ̀nà ọ̀nà lè wá rè tó bá di lálẹ́ àmọ́ tí tábà ti ti kò sẹ́ tó lè sí mọ́ ẹ wò iná rè bí náà bàbá múnadé ó máa tàn ó ní bọ́ọ̀bù nù kò ṣe pé bóyá bọ́ọ̀bù ẹ ti jó tẹ́ bá tún wọnú yàrá ọ̀dọ̀ mi ẹ̀ bàbẹ́ di tá a fi ń sùn kó ṣe pé bóyá <laughs> tí bá fẹ́ jáde gan máa ń wọ aṣọ jáde. kí ni gbogbo yẹn wá já mọ́lé lórí báyìí o. ẹ ṣeun ẹ mọ̀ mọ̀kọ́ ọmọ ọ̀dọ̀ àgbà ni nǹkan tí mo sọ ni pé sẹ́rí pèmí ṣe wàyí nìsín ìsúmọ́ni lámọ̀ sí ẹni o ká ní bẹ́ẹ̀ ń ṣe wàyí nìsín káwa ní èmi sí géètì èmi wá wọlé wá ní ó ẹ tẹ̀lé mi kí wá ní ẹ má bọ̀ kẹ́yìn wá wọlé <laughs> tá a bá wọlé káwa ṣe ìpàdé ẹgbẹ́ tàbí ẹ̀sìn <laughs> ibi tí a lọ gangan nù. ṣé ẹnìkan náà ni. kò jù bẹ́ẹ̀ lọ. lọ́wọ́ kan <laughs> mo ní mú kọ́kiri yọ̀ọ́ ẹ ẹ mọ ṣé kí n bá yín pé bá jẹ àbí ẹ lè dágbé ẹ pẹ̀lẹ́ ọsẹ ah! rí Ọlọ́run tí ó dá màláìkà tó dá yín òun gan ti mọ iṣẹ́ tí màláìkà ń ṣe lára yín ẹ̀yin rèé wo bẹ́ẹ̀ ṣe wò ṣé bí ya àwọn adégbòdù lẹkọ sínú kiri táwọn ìyá ìkọrin yìí ṣé ibi tí wọn á fi yẹ̀pẹ̀ mọ lára yín ní màláìkà ibi tó ń mọ àyè bí apẹ tán fi yẹn ẹran ẹ̀yin náà ẹ wọlé ká túkọ wò ẹ jábàgbọ ẹfọlẹ túkọ wò. ṣé ibà náà ni ẹnu ọ̀nà. Ah, ibi lẹnu ọ̀nà ẹ wọlé àwọn aládìgẹ́tì bí ẹ wọlé. Eh, kí ló ń bá mi sọ gan ṣé ń gbà tẹ́mi pẹ̀lú rẹ fẹ́ wọlé sáládé òun òwò pé ń fọ lówó bẹ́ẹ̀ bá fẹ́ gbà òun ìbàlẹ̀ mọ̀ sójú àánú sáde òun wa nù wípé mo wọlé òkè ṣe pé ó wọlé aṣọ pé a gbádùn ara wa ni èmi ò fẹ́ kéèyàn kéèyàn àyàn àti àyàn jọ ládé òun kó tó kú òlé kó ọ̀rọ̀ wá dòrò tẹ́lẹ̀ kó wá ibi ló sùn kó wá ní àjẹsà mi mi ìrúpé lè sùn ọ̀dọ̀ yín o ṣé lè yára ẹ lọ́wọ́ fẹ́ lọ sùn ńgbà tán gbé wa ok èmi àti òjò aládé òun kankan àbí. kíni. èmi àti òjò aládé òun. Ah. wà á rí mi wò bí ìran. kíni kíni. ó dùn olùsí sú sú bẹ̀rù wọ́ọ́rí wọ́ọ́rí ojú pupa ìdí dúdú àwọn èèyàn súbìdù ó rò pọkàn làgọ èmi mo jájú ayé mo fún yàrá yín mi hìhìhì bí gbàtí àwọn fẹ́ gbé tábọ̀dù mo ṣe gbé tán wìrì mo fọ́ dànù èmi tí mo ti mú ṣògbótó òkú tó di pé mo ra mú lórí pátákì kíkà <laughs> jẹ́ndọ̀ àpò èèyàn alásọ̀rẹ́ emperor láì ṣe sọ̀gbọ́n àti wọ́n ti ẹ̀ wà lókè lójó kó bí àwọn akéde àgbáyé tó fẹ́ kọ̀rọ̀ yìí. ẹ bó ni. ẹ àbọ̀ wa o. ẹ̀yẹ. ó yà bá a bá a ló bá a lè sọ èèyàn lọ èèyàn lọ dàpọ̀ bílẹ̀. Eh. yánà rímọ èèyàn láyọ mẹ́sì. <laughs> alfa mo wà pa. ọmọ ayé lókèlè. Eh, sèmi alẹ́sìkì. ọmọ ayé lèmi náà ṣé ìbá ṣe pé ti ìlà tí ó wà lójú mi yìí ni èmi fi ń rò pé tolú ẹ bá ṣẹ̀ sí òfin ìjọba níbo mo fẹ́ sálọ torí tí n bá sá sí ilà fẹ́ kó lójú mi ni àbí mo fẹ́ gbé mọ̀lẹ́bí wa kó ó yẹ ká jọmọ sá sẹ́ni <laughs> orí wáyà lẹ́yìn kébì náà wà báyìí. <laughs> tó bá lọ ṣe wáyà tí wáyà bá lọ fi náà gbé ẹ̀ ń ẹ kí n ti lówó ni kí ti lówó ni. Okele you joke too much ẹ eh? ṣé torí o kọlà láti rògbò lè ṣe kí n amóyá ọyọ tó ń kó kọlà tó dẹ̀ ń ṣe dáadáa tó ń gbowó tó ń bí ẹmọ gan. àìrọ ni mo fọ o mo fọ. ẹ dúnà o mọ máa tí ó wà ní UK tó kọlà tó náà ti ṣe sọdún èèlà ẹkẹ tó ti parẹ́ díẹ̀ yìí. UK ah ó tó ṣe sọ́jì ní UK àmàkẹ́já sínú. Michael Power. <laughs> Òkèlè ṣé o mọ̀ jẹ̀bù? Àbẹ́ máa gbọ́rọ̀. Èsè ni mo jẹ̀bù. Ṣebí jẹ̀bù ti ń ṣe fíìmù ni. Olùsí tó sani kúkú báyìí tó ṣe fíìmù jòǹgùnú ń jò ni. Hmm. Mo mọ̀ dáadáa. Òkèlè. Òkèlè. Èmi mò ń gbé ẹ̀ ìbí mo wa. Ẹ mò ń gbọ́ ẹ̀. Mo rí ọ. Hmm. Ìkejì náà ló fún mi nípa kìnìún tí. Ẹnu wèé sọ̀rọ̀ ṣe àwọn tó ń ṣe fíìmù náà sọ yẹ ìjẹ̀bú town gangan àwọn ìlú ìjẹ̀bú yẹn gangan àti ṣó mọ̀ wọ́n dáadáa ó láì dí àwòwò ìjẹ̀bú bí ìjẹ̀bú bẹ̀ yẹn àtàn ṣe rí. èsì wa dímọ̀ ìjẹ̀bú mo mọ ìjẹ̀bú gbó ṣebí ìjẹ̀bú tí wọ́n ti mọ sojú di ọba ni mo mọ ìjẹ̀bú ìjẹ̀bú òde mo mọ ìjẹ̀bú ọ̀sọ̀sà lọ́dọ̀ bàbá ògúndé mo mọ oríṣiríṣi ìjẹ̀bú mo sì mọ àwọn ìjẹ̀bú this way to eh, ìjẹ̀bú joshua this way to ìjẹ̀bú dẹ̀ǹdẹ̀ this way to ìjẹ̀bú bọ̀sùn this way to ìjẹ̀bú ọ̀làbò gbogbo ẹ̀ ni mo mọ̀. òun oh, oh, náà ẹ̀ dá ọgbà àwọn ìjẹ̀bú yẹn gangan o mọ̀ wọ́n díẹ̀ díẹ̀. Ah, mo mọ bọ́ sọ̀rọ̀ ibi tí wọ́n ti ń jẹ́rò lẹ̀ tọ́jà pé tí wọ́n bá gbèrò láti Ṣàgámbà ibi tí wọ́n ti já wọn lẹ̀ táwọn yóò fún ọ lówó gbogbo ẹ̀ mo mọ̀. kò sí big deal kan náà <laughs> àwọn náà plan àwọn eh, event kan ní àkànfẹ́ pé àwọn èèyàn tó mọ̀ jẹ̀bú dáadáa Eh, kí lẹ fẹ́ lọ mú níjẹ̀bú bóyá kí n mú yín. náà a fẹ́ ṣe tọ̀ ni. ẹ fẹ́ ṣe lórí iná. tọ̀ tọ̀ tọ̀. oúnjẹ wo ló jẹ́ tọ̀. bàbá wọn mr wan be like you eh? reason me na ah, kg bọ̀tì. o fẹ́ di kg bọ̀tì. ẹ eh, na. it cost you nothing hustle loyalty and respect. àbá forget that thing hustle loyalty bá wò ah, ah, ní nàìjíríà tàwa yìí outdog naija and respect pẹ̀lú nǹkan tí ìlú ń sọ yìí ló fi sọ náà àbá ẹ̀mí náà máa ti ìyàwó yẹn máa tájẹ́. ó fẹ́ ṣàṣẹ babes ká mi sọ̀rọ̀ fún wọn. Hmm. kódà kẹ́ ṣoògùn sórí láptọ̀pù yín ẹ̀ lè bá. mo ní ìka ṣoògùn kò tí ì dẹ́bi ògùn. náà mo kọjá kẹ́ mọ̀ ni bó ṣe ń lọ. ẹ pẹ̀lẹ́ ẹ àfọgùn ṣe ò bọ̀ mú yẹn wà lẹ̀. ibù bèbí tó jókòó yìí ó kàn pariwo ẹ pẹ̀lẹ́ ni o tó bá fi five billion gbé sí ẹ̀ ń sìn ni ó mẹ́rin máa bá lọ má dá lérò fún mi jàre ṣó ṣáà rọmọ orúkọ ṣe rí anjoli nato you don't know agbani directly. kí wàá sáré tèmi gbọ́dọ̀ lé mi èmi ni tí wàá sáré ìjà bóun ni tí wàá sáré ìjọ tí gọ̀mẹ́ ju mọ̀kọ́ ni máa sọ mọ́ mọ́ ní túmọ̀ ìṣẹ̀wá ẹ ṣàánú àánú àánú máa dájẹ́. pẹ̀lẹ́ o àǹtí ẹ ẹ ẹ kásán ẹ ẹ ẹ dákun ilé bàbá kan ni à ń lọ ẹ wọ́n máa ń pe bàbá ni bàbá Jáyínfá. ok a kò ní ṣìnà ara àtọ̀ kò jìnnà síbi rárá tó bá ti yà sí apá ọ̀tún báyìí àìlè wọn lè máa rí lọ́ọ̀kan níwájú. lọ́ọ̀kan ilé wọn ló gbẹ̀yìn àdúgbò yìí ẹ ẹ ṣeun gan ṣe ẹ̀yin náà lẹni fóònù ọwọ́ yín. bẹ́ẹ̀ sá. ṣé yẹn lè gba nọ́mbà yín. ẹ lè fún wa.

padà wá. òkè ọ̀rẹ́ mo ti gbọ́ máa ń pe ọlọ́run fún mi sọ́kàn. ẹ̀ka ẹ lẹ́ o ẹ̀ka sàn ẹ̀ka sàn ẹ̀ka sàn. ẹ̀ka ẹ̀ka sàn. èmi ò rò pé bíbáyìí la wá o. bàbá yìí ẹ ẹ jọ ẹ ẹ má bínú ilé baba jẹ́ àyínfá ni à ń béèrè ẹ dákun ẹ júwe ibẹ̀ fún wa ibẹ̀ lẹ́wà yìí bàbá mi lọ́jọ́ náà. bàbá ti ń gangan. àbẹ́yìn ni a sunkún dafa. a sunkún dafa kọ́ kí ibẹ̀ dafa yìí ni. ẹ̀yin àti talẹ̀ ìjà ẹ̀ ń sunkún kúrúkẹ́ tó dá wa lónà ẹ má bínú o ẹ lákun bàbá ẹ bá wa pè wọ́n. ẹ ẹ má ẹ má ẹ má ẹ ẹ ṣe àgbà bàbá ọ̀rẹ́ mi wá. ẹ béèrè lọ́wọ́ yín náà ẹkún lẹ fi ń dá wa lò ìwọ lọ. ẹ mọ dànù àbí ta sọọkì wọn ṣe mú kíní wá káfí sọọkì wọn gbà tọkọ fẹ da firi ẹ bẹ ah, nǹkan mọ̀ ṣẹlẹ̀. ẹ ìlú ọmọ yàrá yàwọn yàwọn yẹn ti pọ̀ jù yàwọn yàwọn yẹn ti pọ̀ jù. túndé bẹ̀rẹ̀ sí ṣe wótòwótò ọmọ babaláwo bàtà mú wa báyìí kò lè mọ kankan kò lè lóògùn tó bá lóògùn náà mo yà á bá a di. ẹ ṣe láti àwọn àwọn àtijọ́ ẹ ẹ pẹ̀lẹ́. ẹ kọ sá ẹ pẹ̀lẹ́ sá ẹ pẹ̀lẹ́ sá. àwọn ni wọ́n fèrè yàn sá. ẹ pẹ̀lẹ́ sá ẹ pẹ̀lẹ́ sá ẹ ẹ dákun bàbá jáyin falabere. èmi náà ló ń jẹ bẹ́ẹ̀ jẹ méjì ah, ẹ já sa. láti èkó ni a ti wá ọmọ kan ni ó rán wa sí yín ṣe mọ Bọ̀sún Ọ̀tayẹmí. ọlọ́dọ̀ inú ti máa ń ṣoògùn pé bàbá ṣẹ́rí ìtawà tí ẹ̀ bá wá yàtọ̀ ṣẹ́rí àwọn àtẹ̀wò yìí gémbò ẹ̀ níwá. èwo ni ń jẹ́ báwọn. bàbá jí là ń ṣe à ń tẹ̀ ká ni ó ti yé yín. ẹ bàbá ẹ má dá wọn lóúnjẹ àrí ẹ wáyàwáyà ni wọn. nẹ́pà ni yín ni. irọ́ wọ́n ṣe nẹ́pà. nẹ́pà bíi tìbú ẹ̀yin sọ̀rọ̀ kọ́mọ̀ ṣiṣẹ́ nepa fún yín o. ẹ wo bàbá um, yahoo la máa ń ṣe òye yín àwọn ẹ̀tọ́ àwọn èèyàn wa tó ti bọ́ sọ́wọ́ àwọn òyìnbó wọ́n yẹ gbá wọn balababa wa kan ní ká máa bá wọn tù. bàbá ṣé ẹ gbàgbọ́ ohun tẹ́lẹ̀ kọ́ mi. mi ò gbàgbé àmọ́ wọ náà ti á pẹ́ jù. mo bẹ mọ bínú ẹ mọ bínú. ó ní fàkàntì nǹkan ifá náà làá pè ní èṣù àpèdé. èṣù àpèdé òun hmm. la fi mọ babaláwo láàrin ìlú òun náà ní ìjà kébi ó tún pa babaláwo èṣù lápè àti hmm. bẹ̀rẹ̀ ìwé náà rántí mọ́ àmọ́ òun rẹ̀ mo rántí díẹ̀ nínú rẹ̀ òun lẹ̀ mọ́ pé ní akérèrè káyé là pè fá. akérèrè káyé là pè fá. abọ̀rẹ̀rẹ̀ kálù. afọ̀rẹ̀rẹ̀ kálù. làápò ìṣù ọ̀dàrà. làápò ìṣù ọ̀dàrà. òwò wọn lóhun kọ̀rọ̀. òwò wọn lóhun kọ̀rọ̀. ìyá mi ìyá mi bàbá ti wá débẹ̀ ibẹ̀ láti tepo lẹ̀ kọ́ mọ́ bá bá ti wá wọlé wọnú àkántáǹtì mi ìmọ̀ wo tó kù mẹ́. Ah, ẹ bàbá ẹ bàbá. ká má bàa sọ̀rọ̀ gbàgbé lánàá tí mò ń ṣe ọ̀sẹ̀ fà mí ó dún fá tó yọ sójú ọpọ́n mi mo rí pé ó sì ya lù yín mo rí pé àwọn ọkùnrin méjì kan wọ́n ń bọ̀ lọ́dọ̀ yín mo sì fẹ́ kẹ́ bá ń gbà wọ́n níyànjú wípé kọ́mọ̀ sí kánjú o ohun tó ń wá lọ sókótó ó ń bẹ lápò ṣòkòtò wọn ṣẹgbọ́n bàbá kẹ́ ẹ dákun kẹ́ bá ń gbà wọ́n níyànjú pé kí wọ́n ní ìfaradà torí ẹ̀ṣẹ̀ tó bá ṣetán àti tẹ̀gún ó mọ̀ ṣetán àti tìrónú òun ni sọ fún yín bàbá. ó ṣe èmi náà ti ní ìfura bẹ́ẹ̀ nígbà tí mo sùn lánàá bẹ́ẹ̀ ní fati sọ̀rọ̀ náà mi ò kánjú ojú ọkàn mi ẹni ojú bá kan ọkọ̀ máa bá tiẹ̀ lọ adé abẹ́rọ̀ pẹ̀sẹ̀ èyí tí ń lọ rẹ̀ gbẹ̀gbìn níyàwó wọ́n ní ọkà kí ìmọ̀lẹ̀ ọjọ́ rẹ̀ bọ̀ ní èso ẹ̀rọ pẹ̀sẹ̀ dúró o. kí ọmúgbìn ṣayẹ rò pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ dúró kí ọmúgbìn ṣayẹ ẹni ó bá ń kánjú nu gbé tẹbẹlẹ fún wọn jẹ ni. mo sì dáhùn jẹbẹlẹ náà ni ẹ gbé fún wọn bàbá sẹrí n pé wàá máa lọ torí mo láwọn kan tí mo dá aago méjìlá fún pé kí wọn bá mi lé sẹẹsì mọ̀ pé àìdélé ìbáwo. ní ìtawọ lóṣù wọn ní babaláwo ti gbókòbò mí lọ ń ti lọ ṣe bíríkì lè yà. bó ṣe rí wọn gbogbo ọba jẹ lẹ́tọ̀ wọn ọba kún òfin ńlẹ̀ o ó máa rí ràn. ó bá rí bákan náà o. ní tí mo fi ní káláwé ń kó yẹra fún wa nínú ọgẹ́ fìlà aláwé ẹ lọ rí ní sùúrù gan ni o. torí ọjọ́ àti ti súnmọ́ ẹ sì gbọ́dọ̀ kánjú àfi ká lọ rí ní sùúrù yìí torí ń tẹ̀ wá lọ ṣòkòtò ìmọ̀ ń bẹ lápò ṣòkòtò yín o ẹ kánjú tùlú ọ̀rẹ́ nǹkan tí ẹ̀ ń sọ fún wa sí ni pé kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe fún wa. kì í ṣe pé kò sí nǹkan tí mo lè ṣe fún yín oṣó tí mo lè ṣe fún yín wà tẹ́ fi lè máa gbowó àmọ́ bó bá padà yá yóò padà wó náà nì ilé ta bá ti fi tọmọ ìrì ní òwò òun ló mú mi rántí nínú òdùfá kan ọwọ́ rí méjì lọ́lẹ́wọ̀n ọwọ́ mi ò dùn máa fi gọ́gọ́ bá ìyànjẹ́ fọ́ọ̀rùn mi là bàbá mánà gàmúrẹ́ ọwọ́ rẹ̀ ọ̀tún wọ́n ní ọ̀gá akímọ̀lẹ̀ ọjàre ẹbọ ní òsì ó ọwọ́ mi ò tó má fi gọ́gọ́ bá má fi gọ́gọ́ bá bó bá sọ pé òun ò ní ìyálé ńkọ́ má bá bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ má fà bẹ̀bẹ̀ bẹ́ẹ̀. ẹ kẹ mọ ọ̀nà ẹ̀yin lè fi sẹ́lẹ̀ lọ́ mi lè jẹ ṣáná. ìyá ẹgbẹ́. a gbọ́dọ̀ jẹ ṣáná. àmọ́ ọ̀rọ̀ wọn ṣọ́ra àwọn ọmọ kan àti ṣe pé tọ́ bá wọn ta báyìí wọn ní fẹ́ báyìí sọ lórí fún tó bá ní kẹ́ make fún kọ wọn máa ní inú amasa hmm, wọn ní fẹ́ kó wọn witness àwọn ní but all the same náà kò tí ní bá ṣe máa ń yírí wọn sí. ẹ fún proper update jàre ká mọ̀ kan tó ń ṣẹlẹ̀ gangan ká tiẹ̀ mọ́lẹ̀ fún ẹ̀rọ gan jàre. ìyàwó ní kókó máa máa love up kankan. Facebook ẹ wọn máa yẹ fẹ́ ọmọ online máa lọ love ọmọ online ọlọ́mọ abayé mi jẹ mi kò tẹ kọ́ mi máa lọ fẹ́ ọmọ online tẹ́ kí gbogbo àwọn ìyàsọ́ mú ni wọ́n. ẹni mi ìjà rẹ̀ mọ̀ náà kò síbi tí mo ti báyàwó ẹ̀ pàdé o ọlọ́run ní ìpínyàwó ẹ̀ o Mm, ẹni kó wá next week Ah, ló ṣe òun kan jù ṣòro kò mú ráyè tó bẹ́ẹ̀ ni ó kàn àkọ́ fẹ́ fẹ́ sáré máa kílè ni. I can't wait na <laughs> it's not easy na. akọ̀yàwó ẹlẹ́kọ̀ọ́ bíi wá bí má lọ lọ́bọ̀ owó ló fẹ́ gbà ọ́. mo tó bá lọ sí ìgbòbóyà ọtí ń lọ ọmọ náà àjẹṣẹ́rẹ́ ah, o ìyàwó tó bá fi jó fẹ́. ó máa ń wòrán lọ láti ọ̀padà wòrán Baba, ọ̀la lọ́mọ ẹ máa dé sèkó ọmọ ẹ ò ní Olamide of course. wow that's wonderful anyways um, sọ fún un tó bá ti ń bọ̀ kó mú nǹkan bọ̀ kí ló fẹ́ ṣe bí tí wàá mú dání owó lọ́ fi do something na tí ó bá ti mú dání màá yọ̀wẹ̀ sí brt ọlọ́run ṣe mo tí ì fún látẹ̀ṣọ́ much. ìgbà yẹ́ bí àǹtí ẹgbẹ́ ọ̀ṣẹ́ wọn ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ọ̀dọ́ba wọn tó bá ti fẹ́ máa ṣe lókà wọn láti bíìdì lókà ni yẹ ṣe wá fún embrain wọn ló tó ló láìkẹ́ tó lọ́ ń lọ́bọ̀ wọn ló bẹ́ẹ̀ yẹn wọn lè ṣáni kó mú nǹkan wọn. ló wà á la owó lọ́ fi dùn sọ ti ṣàlẹ́ mi náà. ṣé àti lókè tí wọ́n fọ ní pọ́nmọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ nǹkan tí mo lè sọ́lẹ̀ kó gbé tó bá ń bọ̀ best thing tó lè ṣe fọyín gbé a kò gbé àwọn um, àwọn cap tí wọ́n ń gbé online sí ni àwọn yẹn tó bá ti sọ address wọn wá kàn google ẹ̀ wọ́n á dẹ̀ sọ address wọ́n á dẹ̀ sọ yóò hmm? <laughs> ẹlẹ́rìí ẹ̀yẹ ẹ̀rẹ́ ìjọ kọ́ọ̀nà ọ̀gá máa ṣọ́ra ọ̀rọ̀ àṣọ́ra ẹ̀ lásán bóyá ìwà ẹ̀ ó dáàfù gan sódé kí ọmọjọ́ dín sìn ṣé ẹni kó má ní future ni. mo tẹ́ pé ìyọjọ́ mi lásán a wà ní fígò ẹ̀ ó sẹ́ẹ̀tì a àmọ́ ẹ bá èmi gan fọ́ fún wà ṣe bí ìgbìmọ̀ sí ọ̀rọ̀ ọ̀bọ̀ yóò yẹ mi jàre. mo blame you o i have myself to blame i swear èmi tí mo wá chill pẹ̀lú yìnyín mi àtìgbà mo dé mi ò regret rí i'm regretting this mo kún un lé mo wá chill pẹ̀lú ẹ wá dé ẹbẹ̀ sí bá mi sọ̀rọ̀ òdì imagine kó dijọ́ wedding yes i do bá mi fẹ́ sọ bébé bébé bébé see guys bye man fuck you. níbo ló wá lọ sí. ọgbẹ́ni ó jọra ẹ lójú o. ló wá ṣe ògbó yìí. ẹjọ́ ẹ̀kọ́ wọn náà ló máa fún chance náà ṣé wọn náà tẹ̀ ní. ṣé wàá tẹ̀ ní ní ẹyin wa bẹ́ẹ̀ yà wò. ó fọ́ kí n lọ jọ. tọ́lọ́mídé yìí ló gbé sẹ́yìn ṣá ṣáà ìjẹsẹ́ àwọn jẹ́ ń jẹsẹ́ jà. ṣé ọsàn àríbẹ̀ yẹ̀wò báyìí. ní ẹbẹ̀ wò báyìí eégún ọmọ yẹn le gan àwọn ọmọdé yẹn mi ò kéegun ẹ̀ strong bẹ́ẹ̀ kàn ṣàgídí ṣàgídí ṣàgídí ah. tí wọ́n dẹ̀ mọ́ sọ pé opportunity come but once ah, àwọn onímọ̀ lágídí ìwọ́lò mọ́ sọ́rí bẹ́ẹ̀ bá tún afẹ́ wájà wọn pátápátá kéèyàn jáwé sẹ́nu òun náà fi sọ pé jáwé sẹ́nu kọ́ oríjà òdì èyí ò rí gbogbo lẹ́yìn ní òlè lọ ó kà mí làásà. òkèlè wọn kò lórí iṣẹ́ yẹn kò lórí ẹ̀ ọmọ yẹn sì wà lọ́dọ̀ wa náà ó gbé ní wa ni six by six bed ló gbé wa ṣe pé ó ti mí márùn márùn. ó kàn yẹ pé nǹkan tó dùn mí ni pé njọ́ tó márùn olúwẹ̀ ò ní mọ̀ sẹ́ni tí ò lọ́ọ́dìò lẹ́nu bó bá ń pariwo ní ìsọdá ìgbà téèyàn wo tv tán ti lọ́ọ́ ọ́dìò ẹ̀ ni àwọn èèyàn ní gbọ́ ariwo ẹ̀ áá ìwọ kàn márùn tiẹ̀ ọkàn márùn ọkàn márùn ni ó di kí ni ó di àsìmọ́ dùn òun ó lè ni bí costa biscuit. wọ́n ti dé bẹ́ẹ̀ ló ti dé kílẹ̀ òdiri. èmi ò èmi bò lẹ́yìn kó lọ léwẹ̀ kí n kàn gbọ́ pé bóyá ó ń wẹ̀ lọ́wọ́ kí n kàn gbọ́ mi pàràpàpàpàpàpàpà. ẹ dákun jíde má bínú o. ẹ̀yin ọmọ tó pè ní kejì àbí kí lorúkọ ẹ ti ń jẹ báwo lẹ ti jẹ síra yín náà ọmọ wọn èsì ọmọ o kèé sí ọmọ Ọlọ́run ò dáadáa o àwọn tó dáa wọn rí dáa o bóò ló ti jẹ sí ọgàn. kí n lè ṣe ẹ mọ̀ gbà mí ọ̀rọ̀ tó máa ń sọ yìí kò máa ń sọ̀rọ̀ ẹ̀rìn yìí mọ̀ ṣeré kò máa ń ṣe kọ́mẹ́dì mo máa ń ṣe bó ló ṣe jẹ́ sí ọ̀gàn mo fẹ́ mọ̀. àmì ṣe ẹ̀ṣọ́rí kejì ọmọ mi as a matter of fact ọmọ tó ń bí sí mi lọ́wọ́ ní street ní ládùúgbò ọ̀rọ̀ láti kiri mo ti ń groom ẹ̀ mi mo tún ẹ̀bùn kan tó ń ṣẹlẹ̀ mo fi ilé lọ́wọ́ sí kílòṣe kílòṣe rẹ̀. Ah, eléyìí ti yà wèrè jù ẹ lọ ọ̀dà ìwọ́dọ̀ máa worú ọmọ ọlámídé tó wà lọ́dọ̀ yín lọ́mọ òdiwọ̀n sọ fọ́mọ kó mọ keep off fún o tó bá ń gbọ́ tó kọ k-pop ọmọ oníkà ilẹ̀ mọ́ lára o ọkàn rí pé kọ́ tó dé ńjọ́ kan kéje ó ti fọmọ lẹ́nu ẹnu rẹ̀ bàjẹ́ báyìí bí ẹnu ọpẹ́. à tẹ́lẹ̀ sọ́mọ̀ yóò ti fọ lẹ́nu. kí ló ṣe fún fún ẹ lọ já ṣé lọ wà nǹkan tí mo sọ ni pé pé bóyá yóò gbà lẹ́sẹ̀ nígbà tí èsì mi àní ti bí yóò gba pátá díẹ̀ tí ó fọ lẹ́nu tó ń ti kan tó dé ọ̀dà gẹ́gẹ́ mi mo mo rò pé ńgbà tí yín nù o tí ó wà kí ni bọ́ńbà sọ ti tán bí ń sáré títì lówó ló ń bá òkè àyà yín ló ga kíní kalẹ̀ láìsí two k bá ẹ fọ lẹ́nu. ló bá ní ọlọ́run lọ́pẹ́lọpẹ́ mi ti ń pariwo pé má dán wò má dán wò ẹnu ò bá ti bàjẹ́ kọ́ sójú báyìí nìsín ọsibítù náà bá ti máa rán ẹnu. àwọn tí wọn bá rán awọ awọ tí wọn ti wọ̀ rí sàwòrán dẹ́mọ̀ yàtọ̀ sọ awọ original one. Hmm. ẹ̀gbọ́n afa ọmọ wa gbẹ up liverpool oretí ah, ah. liverpool báwo. ṣé kò tèmi wá sọ nìyẹn wo ẹ̀gbọ́n bébí bu yín odi ìgbà wo ló ń lọ ẹ̀gbọ́n ìyàwó yín odi tó wà nílé ìgbà wo ló ń lọ. Um, kí ló mean by ìgbà wo ni bébù mi odi ń lọ but why tó ń sọ̀rọ̀ wáyé ìwọ fúnra ẹ ló invite bí wàá sàn wọ́n ló ní ẹ eh, girlfriend ẹ o eh, mo ń bọ̀ àṣẹ nǹkan tán o so the soft woman níbi tó máa dé sí o kí n jẹ́ ká accommodate and all that then why to wá change overnight oh so all of a sudden sin o ti di baby mi sin àbí torí pé ó ní ó wà physically challenged ọ ó ní àwọn kankan tí ò like torí pé ojú òdi àbí ó jẹ́ kankan kò mí pé bí a ò still in love ẹ̀ náà and I asked you mo ní ṣùgbọ́n o fẹ́ máa fẹ́ fẹ́ ni àbò fẹ́ máa gbowó lọ́wọ́ ẹ̀ o ní no no no no o fẹ́ fẹ́ sílẹ̀ ni pé ó ẹ láìkẹ bíútì ẹ ṣe kinní kan nǹkan kan ẹ ṣe nǹkan kan mi rí reason tó wọn máa kọra mọ́ tó wá fi bóyá o fẹ́ fẹ́ mọ́ fine mo understand ẹ but má kọra mọ́ tó bá ti parí nǹkan tó wá ṣe ń tán a máa lọ. ẹ bá mi bá a sọ̀rọ̀ ẹ ti gbọ́ kí lè mọ bí tí wọ́n á ti gbà yọ sí ẹ ṣáà bá mi bá a sọ̀rọ̀. ẹ ti gbọ́ gbà yọ sí ibi tí wọ́n ẹbí mi bèrè lọ́wọ́ ẹ̀. ibi tó fẹ́ gbà yọ ibi tó ń fẹ́ gbà yọ sí. ẹ wo sọrí ẹ má dáa lóhùn. má dáa lóhùn ẹ ọ̀nà wo ló fẹ́ gbà yọ sí. sọrí bọ́bọ́ kéjà àbí kílẹ̀ ń pe o ó fẹ́ràn abo ah, ó fẹ́ràn abo tí ajá ti gbé kinní rẹ̀ lórí nìyàn àbí ìrírú ẹ̀rí láyé ìrírú èèyàn báwọn rí láyé mi. ẹ nǹkan tèmi ìmọ̀ràn tèmi wá ni pé kò ṣe ni pé bóyá kò ya ìwọ náà mọ owó ọ̀sẹ̀ àbí kọ́ ọmọ bọ́ ti yẹra fún àmọ́ bó ṣe wà á ó lè pé dúdú ó lè pé pupa borí àgbàlagbà wíwò ni borí kékeré fífọ́ lẹ́nu ni kí ló ṣẹlẹ̀ ọlọ́run ló mọ iye ẹnu èèyàn tó ti bàjẹ́ gbogbo ẹnu ló ti sọ dẹnu tọ́pẹ́ tán ẹ ẹnu ẹnu ẹ bá ti fọ́ ẹ ti dẹnu tọ́pẹ́ nù. kò sí problem mo ṣe gan ẹ ẹ máa máa rí ẹ ló fẹ́ jáde ẹsẹ̀ tí màá dé máa rí ẹ mi ló jáde information lèmi náà fún ọ ìwọ náà fẹ́mi náà ló information àbí kọ́ gbé mi jáde torí kọ́ lè rí information mi gbọ́. wà á jọ sọ̀rọ̀ báyìí information tó mi wá ń sìn kò tí ì materialize anything tó wà ń sọ̀rọ̀. èmi ò ra materialize àní o fún mi lówó information oníkíní ò materialize èmi ò materialize nǹkan kan. ó sọ̀rọ̀ materialize owó information ni ọ̀rọ̀ jẹ́ kí ni. ẹ ẹ ọ̀dà ẹ ọ̀dà. leave o oh, gbọ́rọ̀ àbí please just leave kò nísìnyí. jíjẹ jíjẹ ọ̀gá. kejì kejì jọ́ torí ọlọ́run àpamọ́ ah, ọlọ́run bẹ́ẹ̀ ah, ariwo yìí mo gbà tó mo fi wá láti sàlẹ̀ kí ló ṣe wà tó ni. òkèlè ní kò jáde. ẹ eh, ẹ ah, eh, bí ó bá tiẹ̀ jáde náà ọ̀bẹ lọ́mú dání láì ṣe lápáta òkèlè ló fẹ́ pa ni méjì ló ní ní kó jáde ah! kì í pa ní kó jáde òkèlè. pápá yẹn. ẹ ẹ ìwọ ní sùúrù náà sọmọ pé pọtí ṣe yìí nìsín bóyá ọba ṣe tinubu bí ọtọ bá gun pa báwọn ìjọba bá dé ẹsùn méjì ìyá ọ̀nà méjì lọ́jẹ̀ o wọ́n ti pé torí pé orí pé kò lè sọ̀rọ̀ ni. ọlámídé àwọn. ẹ ẹ ìrọ wà ní sùúrù kò sígbà tí ò jáde àmọ́ sórí wọ ọkùnrin ni ọ sọrí jẹ kọ́kọ́ ọ náà sọgbọ wà wà mo fi Ọlọ́run bẹ mo fi yára àti bàbá rẹ sọrí nǹkan tí èmi kàn fẹ́ sọ fún ọ ni pé èmi bá ní bóyá kọ ní sùúrù tábà ní bẹ́jọ sí ẹ bí kíní kan ṣe gùn tó láti dáná àdá náà kọjá bí ó ti yẹ lọ ìwọ ìwọ máa bọ̀ dáná. òkèlè jẹ́ kó jáde. ẹ àwọn yóò jáde. òkèlè mi ò lè jáde fọmọ jẹ́ kó jáde. irọ́ àní yóò jáde sọ́dọ̀. jẹ́ kó jáde olóhùn gbọ́rọ̀ jẹ́ kó jáde for Christ. yóò jáde for Christ ìwọ kọ́kọ́ bọ́ta. kí ni ìwọ àti ẹ dà papọ̀ tó fi di pé ẹ ẹ ẹ ń yọ̀bẹ síra yín. Ah, àbúdọ̀ àní kò wo kíni dágunró àbúrò dáàdì mi ah, sórúkọ wọn fàṣásí fàṣásí ẹ fàṣásí ẹ ọlábànkẹwìn ìwìn làwọn kẹ lọ́dọ̀ tí wa. ọ lè ṣe facebook àwọn ń wé wọn facebook. ah ìwìn wọn facebook ó di tí ọmọdé tó wọlé lọ nísìnyí tí wọn máa wá dé facebook sàn rí ni òkèlè onípọ̀n torí ọ̀rọ̀ modi tó sọ yẹn o bàbá tó mú mi kúrò street lè pé kejì bọ̀ tí kúrò street wáwo bá ṣe ń ṣe wáwo bó ṣe ń lọ ó wá di pé odi ló ń tẹ̀lé big boy tó mọ̀ ní gbòòrò tó dámọ̀ gidi odi. ẹ ẹ ẹ wò sọrí ìwọ gan ọdọgbọn burú ọdọgbọn burú mo sì mọ tí ń ṣe ọ pé gbogbo ariwo bọ́ bá gbé odi wọlé káwọn ará àdúgbò mọ gbọ́ ariwo ẹ̀ ọtí mọ̀ pé kò lè pariwo ìgbà tí ò ní ọdí ọ wá sọ ara rẹ di bọ̀sùn bọ̀sùn ọ̀tá yẹmi ìbà rẹ o ó lè fọ àbùké tí ó fọwọ́n tó tó ṣe wúrù no no no before ti ẹ. fẹ́mi ò lè gbọ́ nǹkan tí ń wí láyé. ọ̀dẹ̀ ni èyí méjèèjì títorí pé èèyàn jẹ́ òdi ṣé èèyàn mí ṣé èèyàn mí gbogbo akọni life. a kò ní. say disability is not inability. disability yẹn gan i won't take it i won't take it i won't take it ẹ ti baba you too much pass od deaf dumb tó bá dijọ́ wẹ́rì tó bá ní àìdùbọ̀ lè fẹ́ sọ bébébé ọ̀tán ọ̀rọ̀ ló sọ kẹ́hìn má gbọ́dọ̀ mú ìyàwó lọ sí ilé àwọn àna rẹ̀ pé dákun ìyàwó mi rè kó di pé sọ̀rọ̀ ọ́díò ti lò ló làpẹ́. wọn náà discriminate àmì ah. kátẹ ní pé eléyìí ò kàwé ó tún kọlà ṣebí wọ́n ah. tiẹ̀ ká ẹ ẹ wá jọ discriminate wọn sọ̀rọ̀ dàda lẹ́nu ọ̀rọ̀ tó make sense. ta ni bọ kí ló kàn mí pẹ̀lú discriminate ah. ta ló mẹ ṣe discriminate ìgbà ta ni ẹjọ́ ṣe discriminate èmi sọ fún ọ ni pé ọmọ odi odi odi odi odi odi ẹ eh? ìwọ wá sọ pé kínní orí ìyá inú gbọ́mi wọ̀nyí nígbà tó fẹ́ ṣe tẹ́límàs <laughs> ọ̀sẹ̀ káre kò kú bọ́ táwí ah, lójú tiẹ̀ kò ní mọ̀ pọ̀tù wáyé òjẹ́ yóò rò kán yìí òní. kíni ó mọ̀ sí o ilé wọn pàtẹ́wọ́ fún nǹkan tí ò gbọ́ sehu sehu ìwọ náà gọ kí ni ìwà tó di johnson mo ti gbọ́ ẹjọ́ rẹ kan sọrí tí ń sè torí baba forget anything forget everything ó máa kú òun lẹ́yìn lẹ́yìn today she go comot this place today na today kò dọ́là. listen listen mo ti ṣàlàyé fún ẹ lọ sọ fún ọlámọdé tó bá ń retí nǹkan no written package or whatsoever máa dúró segregate ọkọ má jẹ kí ni ẹ máa jìnnà sí mi láti máa deliver fún ẹ o lè máa jẹ kí ọkọ máa bẹ ṣe nǹkan náà no kò ń ṣọmọ ọdọ nílé ó wá ṣe nǹkan ni she is our friend ó wá ṣe nǹkan nílé yìí ni now listen tí ò bá dẹ ti pariwo tó wá ṣe nílùú yìí eh? as far as I'm concerned she still no be staying with us. Oh, love you. <laughs> sórí wedding wa yìí ah wọ́n máa gbà ayé á gbọ́ ọ̀run á mọ̀ gbogbo nǹkan tí mo ní pátápátá pátápátá òun ni màá fi ṣe wedding ó mọ nǹkan tí mo fẹ́ ṣe àwọn favourite olórin mi méjì tí mo like jù òun ni màá pè fún wedding béèrè báwọn wò ni. àwọn wo ni o. Ọlámídé Bàdó àti Tọ́pẹ́ Àlàbí ee ó ga jù. Ọlọ́run ṣé orí tí mo bá tún wá fẹ́ ṣe bẹ̀bẹ̀ àti tí mo fẹ́ fọ́ àwọn èèyàn lórí màá wá pe Pasuma àtòṣùpá papọ̀ ní ọjọ́ yẹn ìpè kan wá play fún mi. èèpà. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lórí stéèjì kan náà àwọn méjì Ọlọ́run ó ga jù ah, ah, owó ló máa jẹ kí ló ṣẹlẹ̀. Eh, eh, hmm? ṣe gbogbo ta fẹ́ mọ́ bí ó ṣe pé kí ni àwọn ọmọ wa máa jẹ nígbà tá a bá ná àdúrà owó èsì wedding. <laughs> my dear sórí mi kàn fẹ́ máa sọ̀rọ̀ jù ni kó má dàbẹ̀ ni pé bóyá mò ń búga níwájú ìwọ fọkànbalẹ̀ ọmọ wípé owó kì í ṣe problem mi ṣé o rí gbogbo owó tèmi máa ná láyé mi títí dọjọ́ gbó owó tí fún ẹ máa ná títí dọjọ́ alẹ́ owó tí àwọn ọmọ tá a bá bí máa ná àwọn ọmọ tí àwọn ọmọ wa bá bí owó tó máa ná títí láéláé gbogbo ẹ̀ ló ti wà nílẹ̀ so ìwọ fọkànbalẹ̀ lórí ọ̀rọ̀ owó kò sí pọ́blẹ́mù kankan. oh my god <laughs> are you for real. i'm very sick. Oh. i love you. <laughs> oh that's. ọ̀nì tí hmm. o mọ̀ pé orí mi ló pèsè owó fún ẹ báyìí. Hmm tẹ bá ti gbọ́rùn owó báyìí etí yẹn máa nù mí. Ah, ah. Oh. ọkọ mi hmm? ìyá àbèjì mi kú sí mi ìjọ ọmọ ló ń jó the next thing tẹ́mi kàn wò kó yẹ kó ṣe báyìí sí ni pé bó ṣe ti rówó yẹn sẹ́yìn you take me out buy me things that I need I mean you compensate me. Hmm, ah, ọmọ mi <laughs> um, no problem uh, normally one of them are not really full. Actually, one behind a successful man. There must be a very good woman like me. Yes. <laughs> Come on, pick your call. Mi ò fẹ́ pick call ẹ nìyẹn. Ó kàn ń disturb láti jẹta ló ti ń pe fóònù mi. Kí ló dé? Ó ní ó fẹ́ gbéṣẹ́ fún mi. Mi owó tó ń bá mi sọ mi mi ah, mo sáré bó ṣe píkẹ́ gan ló wà òkè mi gan ṣakọ tẹ́lẹ̀ because I don't want anybody to disturb me I'm an elder yes of course èmi ni mo ní èmi. <laughs> ṣẹlẹ̀ tí ò gbé kọ̀ rẹ̀ láti dìta ó ṣàmárí gbogbo miss calls nítorí ọlọ́run Desmond send sí mi yẹn. Ọlámidé Ọlámidé ọ̀rọ̀ ọkùnrin ló wá gbé sáyà bẹ́ẹ̀ yẹn ọkùnrin tó jẹ́ pé olórí burúkú ni gbogbo wọn ọkùnrin tó jẹ́ pé tíyàwó wọn bá kú tán sín sín sín sín sín sín wọn máa gbé obìnrin mi wọlé in the next two days òun nìwọ wá jókòó tó wá ń ronú tó wá ń wá kínní ah, Ọlámidé ẹ̀yin ọ̀rẹ́ mi. ní feelings rárá ni ẹ mọ bí mo ṣe love Desmond tó ẹ mọ gbogbo wàhálà mi lórí bọ́bọ́ ẹ mọ dúró owó tí mo ti ná lé lórí ẹ mọ dúró owó tí mo ti ná lórí wedding town plan yìí èmi kò dédé já mi kulẹ̀ láì lérò ti tẹ́lẹ̀ ẹ wá sọ pé kì í má pè é ọlọ́run ah, oh Desmond. ọlá mi. Ọlámídé ó ní láti ṣe sùúrù ni o ó ní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù gidi gan ni o wá lè torí pé bóyá ọkùnrin kan ṣe nǹkan tí ò dáa fún ẹ ó ṣe ẹ báyìí ó ṣe wàá wá ní pé bóyá torí ẹ ò ní má rì mọ́ àbí torí ẹ wàá ṣe ní pé ẹ ò ní fọkùnrin ọkàn láyè mọ́ sórí tó bá ní kó jíjú báyìí kéèyàn burúkú kọjá téèyàn rere gan àfi tẹ̀lé báyìí ó ní mọ̀ àbí yẹn torí pé o náwó kan fún wò ó jẹ́ sọ fún ẹ ní ọwọ́ ẹni tó ti ní láti máa gbà fún ẹni tí ò ní kó o need láti lọ ṣe sùúrù gidi gan ṣó ti yẹ torí gbogbo ẹkún tó ń tó ń sun tó ń sun kò lè sọ̀bù nǹkan tó wà ńlẹ̀ kó o ṣe sùúrù. ẹnu kan ó dàbẹ̀ ni pé gbogbo nǹkan tó ń ṣe mí kò yé ẹ̀ méjèèjì rárá ẹ má wọrí oníyé ìgbà ó yé wa ju nǹkan tó rò lọ máa ṣe sùúrù náà. tá tiẹ̀ ní ọ̀bọ kejì bọ̀ títí wà tiẹ̀ tún sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta àti bá alẹ́ tí ń sọ̀rọ̀ <laughs> ọ̀rẹ́ mi sórí bọ̀bọ̀ kejì tí mo ṣe mìtì orí nẹ́ẹ̀tì ni mo ti mìtì ẹ̀ bí mi àti ẹ̀dẹ̀ ṣe jọ ń sọ̀rọ̀ ó dàbẹ̀ ni pé bọ̀bọ̀ yẹn love mi gidi gan-an ni as in àwọn nǹkan tó máa ń bá mi sọ inú mi kàn máa ń dùn ni ẹ wo ẹyin girls I think I'm in love again. Hey. Oh, serious? Honestly. <laughs> Olamide, you are in love. Hey, Tó ṣẹ̀ṣẹ̀ bonu kon? you are in love. Kí ló dé tẹ̀yìn girls èyí ò ṣe dàbí èmi náà? Love. Love will exist now. Love. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ṣé lo èèyàn ló ni? Gbogbo èèyàn ló fẹ́ jọ̀wọ́ wo má dá ló ń jàre ọ̀rẹ́ mi tẹ́sí bá dáa ni èèyàn máa ń tún ẹṣí gùn ni àti pé dúró náà ṣé wà á tiẹ̀ ti sọ̀rọ̀ lórí fóònù. Mm, no èmi àti ẹ ò sọ̀rọ̀ rí lórí fóònù a kàn máa ń chaàtì. ó tiẹ̀ ti dáa bẹ́ẹ̀ wo ibi tá a ti máa bẹ̀rẹ̀ plan wa gangan nìyẹn. really bẹ́ẹ̀. sórí tíyàn bá gun ẹṣin lẹ́ẹ̀mẹ́ta ó lè gbéyàn ṣubú lẹ́ẹ̀mẹ́ta má tẹ̀ lọ́rọ̀ ok mo mo ti gbọ́ tiẹ̀ ọ̀rẹ́ mi kí ló ní ká ṣe. kẹ́lí ìbá bìlà kẹ́ dàbí èmi tí iyun tí lọ́gùn bá sí ní ilé ayé ayé tó da ló ń gbé ọ. wá mo ti rí nǹkan tí mo fẹ́ rí mo ti mọ ìyàtọ̀ mo ti mọ ọkùnrin tó dáa mo ti mọ èyí ò dáa mo ti mọ reason táwọn ọkùnrin ṣe máa ń fẹ́ wà pẹ̀lú obìnrin gbogbo ẹ̀ ti yé mi pátápátá ẹ ní ìdàtí bára ń jà nítorí mi thank you for everything i'll take my leave now. Ah, sori láti bá ti ìrètí pàdé ẹ lórí net n ti máa ń tọrọ ẹni dáadáa even before he met you physically and i believe it's just a love at first sight ó yà rọ ọwọ́ tiwọn náà gbé wa ọwọ́ lóde tefandom tó gbé wa yẹn ó yà ló fẹ́ kó jẹ́ kí ó dàbí pé fẹ́ pull out but I can tell you that he loves you and he's still in love with you you guys can work something out mi ní fẹ́ kó kàn wá kó kàn lọ́bẹ̀ yẹn. Jídé ṣọ́mù kékeré ni mi ni ṣé mi ò mọ ìyàtọ̀ nínú ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì mi ṣé mi mọ ìyàtọ̀ nínú ẹni tó love me àtẹni tí ò love me so nítorí pé mo jẹ́ òde òní kejì ṣe ń maltreat mi tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe fún mi yẹn jọ ṣé mi kì í ṣèyàn ni àbí ṣé tí èèyàn kan bá ti wà disable nsìn ó mú ìgbé kò lè wà yìí sùn nínú society ni that's wrong téèyàn bá ní àbùkù kan àbí kejì kò yẹ ká máa fojú pa ẹni náà rẹ ká wá ṣe bí ẹni pé kò ń ṣèyàn àbí kò já mọ́ èèyàn rárá àti rárá torí pé mo wá ya òde wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe mí jákujàku as if I'm nobody gbogbo ọ̀rọ̀ burúkú tó máa ń sọ sí mi nínú ilé gbogbo ẹ̀ pátápátá ni mò ń gbọ́ èèwọ̀ ládùúrú gbogbo ọ̀rọ̀ dídùn tó ti bá mi sọ kó tó di pé mo wá síbí báyìí you can do this you do that you be there for me. well mi ì ní ìdàtí máa sọ̀rọ̀ jù he doesn't love me and I know that now okay. at this stage I can only apologize please Olamide, I know I have wronged you mo mọ̀ kí mo ti ìpín ẹ̀kọ́ tí mo kàn ní ìlọ́wọ́ ẹni gbogbo dáríjì mi please just let it slide let it go and please. Kejì, I'm sorry I can't love you. I'm very sorry. Fine, go to di pé mo wá sínú ilé. I was very much in love with you. Mo tiẹ̀ ti wò wípé òkè mo ti rí the love of my life bẹ́ẹ̀ ni pé òkè ìwọ gangan tiẹ̀ ló máa jáde orí mi but unfortunately when I got here gbogbo àwọn attitude burúkú tó put up pẹ̀lú mi ó ti jẹ́ kí n change mind me. I'm sorry I don't love you anymore I'm in love with you today. Jide. Bẹ́lẹ̀ ah, ah. sórí ṣe fọkànbalẹ̀ hm? bó ṣe lọ yẹn mi abẹ́rẹ́ máa máa lọ bá máa hm? bẹ̀ kó máa bínú so ìwọ fọkànbalẹ̀. àgbọ̀ àgbọ̀ àgbọ̀ kí ni jíjẹ mímú mímú ńkọ́ ó jẹ ó mu. kí n lè sọ̀rọ̀ ni ó dàbẹ̀ ni pé bọ̀bọ̀ jíde ó dàbẹ̀ ni pé yẹn máa love me kẹ́ abẹ́rẹ́ bó ṣe ń ṣàyẹ̀sí mi tó ń pọ́n mi lé látàárọ̀ bó ti ń bá sọ̀rọ̀ sí mi ní mọ ẹni tó ní true love sí mi ó jẹ́ kí n continue pẹ̀lú plan mi jàre màá lè mọ ẹni tó really love mi láàrin àwọn méjèèjì. all the same please. Just let it go. Forgive me. All right, no problem. I don't have anything against you. All I am saying is that I do not love you anymore. I am now truly in love with Jide. Thank you. Thank you for everything. Thank you for accepting me into your life. Pẹ̀lú gbogbo pretense mi látijọ́ ẹ̀. Pẹ̀lú gbogbo acting mi fún yín látijọ́ ẹ̀. <laughs> um, but you know what? Shumakwe, I must say this you're such a fantastic actor. Because um, you actually played that role very well. Débi pé kò séyàn tó rí ẹ̀ngbà tó dọ́dọ̀ wá tó máa believe pé bóyá o kì O ṣe òdì àbí o kì í ṣàdétì. Mo kò máa ń wọ̀ pé wà ọmọ tó dá báyìí tó wà lọ́jọ́ òde tó and all that. <laughs> um, do you know kinní kan wà tó wù tó ń bá fún mi ó fi gbogbo nǹkan táwọn parent ẹ ní ó fi sílẹ̀ wọn á scott lọ́dọ̀ wa bí now gbogbo nǹkan tó fi hàn mí lọ́sàn-án yẹn gbogbo àwọn properties tó mú mi dé lọ́sàn-án yẹn ó ṣọ́ọ̀pù àwọn parent ẹ lónìí. yes àwọn parent mi ló gbogbo ẹ̀ ṣorí reason tí mo fi ṣe nǹkan tí mo ṣe gangan nìyẹn nítorí pé gbogbo àwọn ọkùnrin tí mò ń mìtì látijọ́ yìí nítorí property bàbá mi ò ní gbogbo ṣe ń tẹ̀lé mi káàkiri tó bá ti mọ̀ pé ó mu ládùúrú nǹkan tó tó yẹn lọ́wọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa fi ìfẹ́ ẹ̀tàn bá mi lò ìgbà tó ti wá gbá mi sọ̀tún tó gbá mi sósì ni mo ṣe wá decide láti ṣe nǹkan mi láti jáde in another form so that my lè rí true love so that màá lè rí ọkùnrin to my love me for who I am and not for what I have and thank God I finally found one. Okay. Let's say thank God for that. now, kí ni kan tún àti òṣè tó kù díẹ̀ káàtó? Um, Ṣorí níbi táyé gbẹ́gẹ́dé yìí ó dangerous kéèyàn kan pàdé èèyàn kan lórí social media you know um, bí Facebook or whatsoever kí wọ́n á ní àti dọ̀rẹ́ náà nìyẹn ó wá kẹ́rù ó wá ròyàn bẹ́ẹ̀ lọ inú oríṣiríṣi láti gbọ́ oríṣiríṣi láti rí àti láwọn ọkùnrin míì tó máa ní kóbìnrin wá kí wọ́n bẹ́yẹn tó máa bá alájọṣepọ̀ tó máa rape tó máa pa ẹlòmíì wọ́n ti fi ṣe rituals nípasẹ̀ pé à ń pàdé ara lórí social media náà ni bó ṣe ní advantage there náà ló láwọn disadvantages she understand so um, torí pọ́lọ́ nǹkan ni káwa jẹ́yàn tó lẹ́mìí ọlọ́run ni. wá wá wá wá you're um, right. just imagine pé oríyàn bíi kejì lèmi náà About to take advantage ẹ ṣe get so wọ́n parí lórí social media tẹ́ bá ti fẹ́ meet at all ẹ meet ní open space on a neutral ground do you understand but maybe we should just call her as um, one of the advantages of social media. <laughs> guess what? Rainbow. I love you.